ẹ káàbọ̀ padà bí ẹ̀yin bá ní ohun kan tàbí méjì tí ẹ fẹ́ fi tó wa létí ní tẹlifíṣàn Orísun ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ yín nìkan sórí móhùnmáwòrán tẹlifíṣàn Orísun nípa lílo nọ́mbà tó ń bẹ nínú ojú amóhùnmáwòrán yín yìí bákan náà ni ẹ tún lè tẹ̀lé wa lórí àwọn social media handles wa ìyẹn ti Instagram Facebook àti Twitter at Orisun TV ẹ lè wo àwọn àwòtúwò àwọn ìròyìn tó ń ti àwọn ètò wa ọlọ́kanòjọ̀kan ní orí YouTube bákan náà at Orísun TV ẹ ṣé bí ẹ ti ń tẹ̀lé wa tí ẹ sì ń wò wá àdúpẹ́ púpọ̀ ìròyìn sì ń tẹ̀ síwájú. àjọ tó ń rí sí ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ti orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Christian Association of Nigeria CAN Reverend Samson Ayoride tí ó jẹ́ ààrẹ wọn ti wá rọ ìjọba àpapọ̀ láti ṣe àmójútó eléyìí tó gbóòpọn lórí àwọn ohun èlò ààbò tí orílẹ̀-èdè yìí ní. Ayọ̀kúnlé ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ilé ìjọsìn àpapọ̀ ti Christian Association eléyìí tó ń bẹ ní ìlú Maitama pàápàá ìyẹn All Christian Fellowship Mission tó ń bẹ ní Maitama ní ìlú Àbújá nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé ọ̀rọ̀ àwọn elétò ààbò ti orílẹ̀-èdè yìí ń fẹ́ àkíyèsí pàápàá jùlọ ìbẹ̀rù ti sodo sí ẹ̀ka náà pé ìjọba gbọ́dọ̀ pé àkíyèsí pàtàkì jùlọ pẹ̀lú gbogbo họ́wùhọ́wù tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà sórí ètò ààbò ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kò pẹ́ kò pẹ́ yìí ní àwọn ọmọ ilé ìjọsìn mẹ́rìnlá eléyìí tí ó jẹ́ ti ìjọ Baptist ní ìpínlẹ̀ Kogi ní àwọn elétò ààbò ṣe báṣubàṣu eléyìí tí ó jẹ́ wípé wọ́n kún wọn mọ́jú tí kò sì yọ ẹnikẹ́ni sílẹ̀ bákan náà ni olùṣọ́ àgùntàn John Please ẹni tí ó jẹ́ olùdásílẹ̀ ìjọ Dominion Chapel International náà rọ gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi láti mú ìgbàgbọ́ wọn dúró ṣinṣin nínú Ọlọ́run àti pàápàá jùlọ kí wọ́n túbọ̀ máa gbàdúrà fún àlàáfíà àti ìbọ̀sípò orílẹ̀-èdè Nàìjíríà. Ikọ̀ elétò ààbò DSS ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti tú àwọn mẹ́rin olùfẹ̀hónú hàn àtúnṣe kankan lórí ìjọba eléyìí tí wọ́n ń pè ní Revolution Now eléyìí tí wọ́n mú ní ọ̀sẹ̀ tó kọjá sílẹ̀ gẹ́gẹ́ bí agbẹjọ́rò wọn Alfred Adégòkè ti sọ wípé gbogbo àwọn méjèèjì eléyìí tí wọ́n ti kọ́kọ́ mú kí wọ́n tó mú àwọn mẹ́rin mìíràn tí wọ́n fi pé méje tí wọ́n fọwọ́ òfin mú lásìkò ìfẹ̀hónúhàn ni wọ́n ti gbòmìnira ṣáájú ni àjọ DSS fi àwọn mẹ́ta sílẹ̀ pẹ̀lú ìkọwọ́bọ̀wé pẹ̀lú àwọn òbí wọn tí wọ́n sì tọ́jú àwọn mẹ́rin eléyìí tó kù ṣáájú ní ikọ̀ náà ti sọ wípé àwọn òbí àwọn ọmọ wọ̀nyí nìkan ni àwọn yóò yọ̀ǹda wọn fún ṣùgbọ́n òye ti wá fojú hàn gbangba wípé àwọn òbí Ọláwálé Bákàrè kò sí ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn tí wọ́n ti kọ́kọ́ tú sílẹ̀ ni Samuel Olówólafẹ́ Gift Erupe àti Martins Jésù lónìí bí a kò bá gbàgbé wípé àwọn olùfẹ̀lú hàn méje yìí ni wọ́n mú ní ọjọ́rùú tí ó kọjá ní ìlú Òṣogbo tí í ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn díẹ̀ nínú wọn ni wọ́n mú ní ilé akọ̀ròyìn ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn State Correspondent Chapel èyí tí ó ń ṣe ti ọmọ ẹgbẹ́ oníròyìn ilẹ̀ Nàìjíríà ìyẹn Nigerian Union of Journalists àmọ́ ní báyìí àwọn méjèèje ni wọ́n ti gba òmìnira. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fún àwọn aláṣẹ àti alábòjútó ilé ìwòsàn Lagoon eléyìí tó wà ní agbègbè àpápá ní ìpínlẹ̀ ọ̀hún ní gbèdéke ọjọ́ méje láti gbé gbogbo àwọn ọkọ̀ afàyàfà àti àwọn kọ̀ńténà tó wà ní àyíká àti agbègbè ìgbọ́kọ̀sí ìyẹn car park tí ó jẹ́ ti ilé ìwòsàn náà kúrò gómìnà babájídé sanwóolu ló pe ìpè yìí lásìkò tí ó ń ṣe àbẹ̀wò iṣẹ́ ojú ọ̀nà àpápá tó sì sọ wípé gbogbo àwọn ibi tí àwọn ènìyàn ń kó àwọn ọkọ̀ tí kò lẹ́tọ̀ọ́ sí ni kí wọ́n ti kó kúrò lọ́gán kò ṣàìsọ ó sì ṣe ìkìlọ̀ fún àwọn alábòjútó ilé ìwòsàn wípé kí wọ́n bá kọ̀ jálẹ̀ láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà eléyìí tí gómìnà Sanwó-Olú pè fún láàrin ọjọ́ méje wípé ìjọba yóò gba ilẹ̀ náà lọ́wọ́ wọn kò tán síbẹ̀ kò ṣàìsọ bẹ́ẹ̀ ló sì bu ẹnu àtẹ́ lu ìwà ìbàjẹ́ wípé gbígbé ọkọ̀ dí ojú ọ̀nà yìí ti mú kí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ wà ní ojú ọ̀nà Liverpool ní agbègbè Àpápá pàápàá jùlọ ó jẹ́ ìwà tí kò bójúmu rárá wípé ìgbọ́kọ̀sí yìí kìí ṣe ti àwọn afàyàfà bí kò ṣe pé ó wá láti máa gbé àwọn ọkọ̀ kéékèèké eléyìí tí ó jẹ́ kí àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn àti àwọn aláìsàn máa lo àwọn ibùdókọ̀ àti àwọn ibi ìgbọ́kọ̀sí wọ̀nyí ó wá rọ̀ wọ́n láti gbé ìgbésẹ̀ tó tọ́ kí wọ́n sì rí dájú wípé wọ́n mú ọ̀rọ̀ yìí ní ọ̀kúnkúndùn kí wọ́n rí pé gbogbo àwọn ọkọ̀ afàyàfà àti àwọn kọ̀ǹténà wọ̀nyí di gbígbé kúrò láàrin ọjọ́ méje gbáko. àjọ tí ń jà fẹ́tọ̀ ọmọnìyàn ìyẹn Social Economic Rights and Accountability Project SERAP ti fa ilé ìfowópamọ́ àgbáyé létí láti kíyèsára lórí owó tí iye rẹ̀ jẹ́ mílíọ̀nù mẹ́rìnléní àádọ́fà ó lé méjìdínlọ́gbọ̀n dọ́là ìyẹn one hundred and fourteen point twenty eight million dollar tí wọ́n fẹ́ pín fún orílẹ̀-èdè Nàìjíríà láti gbógun ti ìṣòro ètò ọrọ̀ ajé lásìkò àjàkálẹ̀ àrùn COVID-19 ẹgbẹ́ náà sọ wípé ilé ìfowópamọ́ àgbáyé gbọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ ìjọba àpapọ̀ àti àwọn ìpínlẹ̀ wípé àwọn yóò ní àkóyawọ́ lórí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú lẹ́tà tí ẹgbẹ́ ọ̀hún ti sóde ní ọjọ́ àìkú láti ọwọ́ igbákejì olùdarí ẹgbẹ́ náà kọláwọlé olúdáre sí ààrẹ ilé ìfowópamọ́ àgbáyé David Mappers àkọlé ìwé ọ̀hún tí wọ́n pè ní ẹ̀tẹ̀ jẹ́jẹ́ nínú owó tí ẹ fẹ́ pín eléyìí tí ó jẹ́ one hundred and fourteen point twenty eight million dollar fún nàìjíríà serap sọ wípé kí owó náà ṣe jẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ ó ní kí ó má bàa di ẹran nídìí kí wọ́n tà á kí àwọn ìjọba àpapọ̀ àti ìpínlẹ̀ lè lo owó ọ̀hún fún ohun tó ṣe pàtàkì kí báńkì àgbáyé fẹ́ kí wọ́n fi ṣe ní ojú náà a ti dènà àrùn covid nineteen àti láti mú ìrọ̀rùn fún àwọn ènìyàn kí owó náà má bàa di níná ní àná ṣòfò. ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn olórí ẹ̀sìn ìbílẹ̀ láti wá ọ̀nà àti gbógun ti àìsí ààbò tó péye ní orílẹ̀-èdè nàìjíríà. ààrẹ ló pe ìpè yìí ní ààfin sọ́tàn ti ìpínlẹ̀ sokoto muhammed sahad abubakar ó sì rọ gbogbo àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àti àwọn ẹlẹ́sìn ìjẹ̀sìn láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba sí àlàáfíà àti ìtẹ̀síwájú ní orílẹ̀-èdè nàìjíríà. abdul abubakar malami ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà yanyan àti mínísítà fún ètò ìdájọ́ ti orílẹ̀-èdè yìí tó ṣojú ààrẹ ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ayẹyẹ àwọn alẹ́nulọ́rọ̀ eléyìí tí ó ń lọ lọ́wọ́ ní ìlú àbújá malami tí ó sọ èrò eléyìí di mímọ̀ tí alukoro rẹ̀ ọ̀jọ̀gbọ́n umar gwandu buọwọ́lù sọ wípé ìjọba àpapọ̀ kò ní sinmi bẹ́ẹ̀ sì ni kò ní ṣàárẹ̀ láti gbógun ti àwọn ìwà kò bákùngbé àti àwọn ọ̀rọ̀ búburú eléyìí tí ó ń ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè nàìjíríà ẹ̀wẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó rọ gbogbo àwọn ènìyàn láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìṣèjọba ààrẹ muhammadu buhari nípa ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí bákan náà ni ààrẹ muhammadu buhari kò ṣàìdúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti wípé sultan ti ìlú sokoto náà dúpẹ́ lọ́wọ́ ìṣèjọba ààrẹ Muhammadu Buhari wípé àwọn yóò túbọ̀ tẹ̀síwájú láti rí dájú wípé àlàáfíà àti ìgbéga tó ń ti ìdàgbàsókè sodo láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí ọkọ̀ bá ròkun tó bá rọ́ṣà dandan ni kí ó fi orí rẹ̀ balẹ̀ fún ilébùté kò ní jù báyìí lọ fún ìròyìn mẹ́wàá wa ti àṣàlàyé ṣùgbọ́n kó tó di wípé a lọ ẹ jẹ́ kí a máa rántí wípé apálára ìgúnpá ni ò iye kan bí ayé bá fẹ́ wa lónìí bó o bá lówó lọ́wọ́ ni wọ́n á máa fẹ́ wa lọ́la nítorí ìdí èyí nínú ohun gbogbo tí a bá ń ṣe ẹ jẹ́ ká rí i dájú wípé a múṣẹ́ wa ní pàtàkì a ò yọ̀lẹ a sì mú lọ́kùnkúndùn á jù wá ṣe o tí fi máa dìgbà míì táwọn máa fi eré àti àánú pàdé lórí ọ̀tún ìròyìn lórí tẹlifíṣàn Orísun orúkọ tèmi ni ṣògo rẹni kejì àbíọ́nà ó dìgbà